aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀ aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀ bàbá mi lọ sóko àǹtẹ̀rẹ̀ ìyá mi rojò lọ wẹ̀ àǹtẹ̀rẹ̀ ó ní palẹ̀ mọ́dòun àǹtẹ̀rẹ̀ mo múlẹ̀ mo párọ̀ yín àǹtẹ̀rẹ̀ mo mọ́dẹ̀jẹ̀ mo párọ̀ yín àǹtẹ̀rẹ̀. aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀ aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀ ìyá mi bomi ilé ìṣanra à ń tẹ́rẹ́ bàbá mi ròdò lọ́wẹ̀ à ń tẹ́rẹ́ ó ní mo palẹ̀ mọ́tò òun à ń tẹ́rẹ́ mo múlẹ̀ mo parun à ń tẹ́rẹ́ mo dán dẹ̀jẹ̀ mo parun à ń tẹ́rẹ́. gbàmúpalẹ̀ mọ́tò o à ń tẹ́rẹ́ mo gbé kẹ̀kẹ́ òdòdó à ń tẹ́rẹ́. Nwodo Mobori Weri, Antere Mobori Shaneta, Antere Okanfaju Okanyaro, Antere Okanyoku Shetibon, Antere. Bẹ́ẹ̀ bá délé o, àǹtẹ̀rẹ̀ kẹ bá mi kí ìyá mi, àǹtẹ̀rẹ̀ kẹ bá mi kí bàbá mi, kàǹtẹ̀rẹ̀ kẹ ló dojú àlá o, àǹtẹ̀rẹ̀ àti wọn gbọ́dọ̀ wọn aṣọ mọ́, àǹtẹ̀rẹ̀ aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀ aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀ aláǹtẹ̀rẹ̀ o àǹtẹ̀rẹ̀.